fún síwájú sí i. àgídìgbò eighty eight point seven fm ńbẹ̀ láti ń sọ̀pá sílùú fọhùn lówelówe ẹ máa gbọ́ wa nṣó. àgídìgbò rédíò eighty eight point seven fm ohùn aráàlú. gẹ́gẹ́ láago mẹ́jọ alẹ́ lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm ìbàdàn. This is Kunle Amsat Studio, Akidigbo 88.7 FM. Ẹ káàbọ̀ sí orí ètò Kọ́kọ́rọ́ Aláàtẹ̀. ẹjọ́ ariwo àríyàmí o. ìtàkùn ti ń jìnnà kíkọ́ asẹ́kùn kan kì í ti pọ̀n ọmọdékùnlé. Samsat Studio Àgídìgbò 88.7 FM ẹ káàbọ̀ sí orí ètò kọ́kọ́rọ́ alátẹ. àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o àní kí n láti rí o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí n láti rí àṣìmágùn kẹsí torí bí gíga láyé ti mí ó ṣíwájú pé ta láǹtakùn bá kú láti bí dédò ó máa tún takùn lọ dádó màdọ́wà wáyé àtúwà tàwé lọ. ó yá kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni òwú alátẹ tòun tàtẹ ni tẹ̀tẹ̀ pòpò abòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú o ló ti ní tì tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni òwú alátẹ tìlútatẹ́lì tẹ̀tẹ̀ pòpò àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti tiẹ̀ lára. ẹ tún já ṣeré bí àrí ẹ̀kú alẹ́lẹ́ o. ẹ tún já sọ ẹ̀yà bí olójògẹ́ ẹ̀kú alẹ́lẹ́. tòun tàtẹ ni òwú alátẹ. kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ. àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú o létí ní ti. òwú alátẹ tòun tàtẹ. kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni. tẹ̀tẹ̀ kòkó bòǹdè lọ́rùn kálukú abití ẹ̀ la. o àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú o ló ti ti tiẹ̀ lára. àti àkókò ṣéyẹ̀tì. àkókò ni wọ́n mọ̀ nínú ẹyẹ nínú kágbádó. kọ́kọ́rọ́ aláàtẹ̀ tìǹtàtẹ̀ ni òwú aláàtẹ̀ tàtẹ ní tẹ̀tẹ̀ gbogbo àwọn òǹdè lọ́rùn ṣá. àgbò iṣẹ́ rẹ̀ ni wọ́n mọ̀ yí pé kàn. a ti mọ̀ padà àwọn tọba adániwáyé fóun nù. ajá ló ní kí wọ́n gbó. ń gbogbo àwọn òǹdè lọ́rùn ṣáláyé oníkalu. iṣẹ́ ẹsẹ̀ eré ni. kò sí sẹ́mi ìtẹ́lẹ̀ gbélẹ́sìn lọ́wọ́ ju ká ẹ máa fi lọ. owó alátẹ tòun tàtẹ ní àtẹ̀pọ̀pọ̀ àmúndé lọ́rùn ṣàlàyé oníkálukú lótì ní tì í. oníkálukú abití ẹ lára kọ́kọ́rọ́ alátẹ̀túndé lálẹ́ òní. tẹ̀tẹ̀pọ̀pọ̀ àmúndé lọ́rùn ṣàlàyé oníkálukú. ètò tó ń tòkè ẹ̀yìn ọ̀la àwọn ọmọ. tiẹ̀ lára. ètò tó ń tọ́ka àtibọ̀tán ọkọ àtìyàwó. owó alátẹ̀ tẹ̀wútàtẹ̀ ni tẹ̀tẹ̀pọ̀ ọlọ́run ṣàlàyé oníkálukú ló ti ní ti tiẹ̀ lára. ètò tí ń parí ìjà láì ráwọn tíjà kàn sójú. ètò tí ń dá pẹpẹ mọ́lá pẹpẹ pé kó yé pa kó yé sa pẹpẹ. sí ọkọ rẹ̀ ètò tó yànnà náà wà ọkọ síyàwó ètò tó ń tọ́ka ṣùgbọ́n ọkọ àtìyàwó tó tún wá ń ṣàlàyé àtijọ́ gbé kọ́ àwọn bó ti wulẹ̀ kó burú tó lọ́kọ́rọ́ alátẹ̀ni nígbà tí kì ṣe èèyàn tó jẹ́ pé ọlọ́run ọba aláwùrà bí ni. lọ́kọ́rọ́ alátẹ̀túndé lálẹ́ òní ètò tí ń kìlọ̀ àjọṣe kọ́kọ́rọ́ alátẹni. ètò tó ń sọ fẹ́ẹ́rí méjì pé kí wọ́n ṣe mẹ̀dọ̀ ọ̀jà kọ́kọ́rọ́ alátẹni. abẹ́ẹ̀ ti gbàgbé ọ̀rọ̀ àwọn yorùbá wọ́n níbi tí erin méjì tí wọ́n bá ti wọ̀yá àjà wọ́n ní koríko tí ń bẹ lábẹ́ rẹ̀ ni wọ́n fẹ́ẹ́ tẹ̀ pa. dọ́lọ́n bá yọ koríko ọ̀hún tí wọn ò tẹ̀ ẹ́ àbí kí wọ́n tẹ̀ ẹ́ látẹ̀tú gbòǹgbò rẹ̀ síta. ó ṣeé ṣe kó máa rábírábí àsìkò tó yẹ kó dàgbà kó má dàgbà lásìkò ọ̀wọ́ àsìkò tó yẹ kó so táwọn ẹgbẹ́ rẹ̀ so kó má lè so. kàlẹ́rì méjì ọkọ àti ìyàwó ni tá àgbààgbà lẹ yorùbá fi wé koríko ó náà làwọn ọmọ. ó ti wá ṣe lé sí báyìí. òde làásàgbà ilé kan bí ìbò. òwú aláàtẹ. afẹ́fẹ́ yẹyẹ bàbá alágbájá ò rí bẹ́ẹ̀ ìta ni wọ́n ti mọ̀ ọ́. ìlọrùn ṣáláyé. bẹ́ẹ̀ bá wá dénú létà ẹbí ìyàwó léèrè ó di wàhálà. tiẹ̀ lára. àníṣe bàbá alágbájá ẹ̀. àwọn sì wá dáńtà jù bá lọ ni àwọn lè dáńtà eh. ṣùgbọ́n wọn ò dánú lé ẹ má wulẹ̀ sọ̀rọ̀ ẹ kàn gọ́ síbi kan ká ẹ dúró lẹ́kẹ̀jì bọ́ bá ti ń bọ̀ ká ẹ wò ó báwọn ọmọ rẹ̀ ó ṣe sí i yálà wọ́n sá wọlé bọ́ bá ń bọ̀ ni àbí wọ́n sáré lọ pàdé kótó ọ̀bá mi ẹ káàbọ̀. ẹ ti rí wa wọn ẹ mú ìhùn sọwọ́. kọ́kọ́rọ́ aláàtẹ̀ tí ń ta tẹ́lẹ̀ owó aláàtẹ tún tàtẹ ní tẹ̀tẹ̀ gbogbo àbúndé lọ́rùn ṣàlàyé o. aráalé mi ò ṣe èèyàn mi ò súnwọ̀n. tiẹ̀ lára kọ́kọ́rọ́ aláàtẹ tún tàtẹ ní. ìyàwó mi ọ̀dọ́ ọkọ mi ò súnwọ̀n. tún tàtẹ ní tẹ̀tẹ̀. ó ti gbàgbé pé ibi tó wà ń bi àkọ́kọ́ nu. tó o bá padà kúrò ńbẹ̀ kó o lè jà kọ́kọ́ mọ́ o ọ̀yà jẹ́lẹ̀kejì àbẹ́lẹ̀kẹta àbẹ́lẹ̀kẹrin ni àbí kọ́ ọ dá kọ́ ọ máa tajà tọ́lọ́ ń fún ọ bó ṣe wù ọ́. ṣùgbọ́n rántí ń bẹ lórí igbá báyìí o ọ̀ ń tà á lọ́wọ́ ń dùn yòdòyòdò rántí àwọn tí wọ́n tà á lánàá wọn ibi wọn dé dúró báyìí. wàhálà. wọ́n padà lo pákéjì pákéjì ò gbé e mọ́. ọ̀tẹ̀ kò tó àmúndé lọ́rùn ṣàlàyé oníkálukú. àwọn àgbà ní bá ọba dàgbà tó olóògbé bó pẹ́ títí ojú àmọ́ àwọn jọ. ọ̀ọ́bì àrípara tí ń tú sí kì í ṣe wawa o tí ó tún jọ́ dàbí ìgbà téèyàn wà léwu ikọ̀ pọ́síbù bí àṣẹ ilé ìbò. nílé tàwa ní í ṣe jẹ́jẹ́ máa yọ ayé ìlú láàrin lọ́kọ-láya ẹ ọkọ mi burú ni ẹ wọn kú òun bẹ ah, yọ gbẹ̀mí mi àtúnṣe ni ó jẹ́ wá o lẹ́yìn ìgbà tó ti bímọ méjì mẹ́ta mẹ́rin. ẹlòmíà sáré wá kọ́kọ́rọ́ alátẹ. tòun ta tẹ́lẹ̀. látọdún kan ló ti gbọmọ lọ́wọ́ mi. oṣù márùn-ún ni wọ́n ti gbà tí wọ́n ti lé mi jáde. ní kálukú. ó lè rí bẹ́ẹ̀ ní tòótọ́ ṣùgbọ́n lórí ètò kọ́kọ́rọ́ alátẹ àgbẹ́jẹ́ nìkan dá ni wọ́n ń pè lágbà òṣìkà àwọn pẹ ni àkọ́kọ́ pẹ ni ẹ̀kejì ẹni ọba sáré ní òpè ọjà rẹ o ẹni ó sì ká ìdénà òpè ọjẹ̀bi ńgbọ̀ jẹ́ yí pé bí wọ́n ṣe jọ ń ṣe tí wọ́n ṣe jọ ń gbé ayé kún owó tó fira wọn lẹ̀ yóò hàn nú ọ̀rọ̀ àwọn méjèèjì. kọ́kọ́rọ́ aláàtẹ̀ tún tàtẹ́ ni owó aláàtẹ̀ tún tàtẹ́ ni tẹ̀tẹ̀ pòpò àwọn òǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú. ọkọ ìyàwó ìgbà ọgún kọ́kọ́rọ́. ìwọ ìyàwó ìgbọ́ ọgbọ̀n là á gbọ̀n. Mm. ọkọ ìyàwó èèyàn tó gúnlẹ̀ tí ìtógun irú wọn ní kúsógun. èèyàn tó gbọ̀n láì tí ìtọ́gbọ̀n irú wọn ní gbàgbọ̀n dàbọ̀. bọ́mọ bá ń bẹ lọ́wọ́ tọ́jú ṣèṣe bàbá o yéé gbágídí lásán kalẹ̀ nínú yàrá bí ọba sí jẹ́yàwó ọmọ pé ò sí ijọ́ bá wà jẹ́ ọmọ pọ̀ wà má jẹ́ gbogbo ọjọ́ jẹ́ ọjọ́ ọ̀dá fún ọ wọn ọmọjọ́ olólọ́ ọmọjọ́ tó ní lọ́wọ́ àwọn ọmọgò tí ẹ̀ mọ́jú onílọ́ ọmọjọ́ tó ní lọ́ àníṣe dáàdì wọ. olùṣàlàyé oníkanukú létí ní ti tiẹ̀ lára. èyí ṣayé bẹ́ẹ̀ tún ta tẹ́ni. àwọn tẹ́ padà béèrè lọ́wọ́ ọ̀ràn rèé tó bá dọjú ogbó. tẹ́tẹ́. ẹ mo léegun mo léegun ilé tọrin ilé wọwọ́ ọmọ kankan súùtì ọlọ́wọ́n bá mú ọkẹ́ mi rí gùn láyé kọ́lọ́wọ́ wá sáwọn ọmọ náà dáadáa ó wàá máa sáré ká ó sì tọ́jú wọn gbọ̀ yí ọ tọ́jú wọn. kọ́kọ́rọ́ alátẹ náà eléyìí ipe ká ro ara wa lórí àwọn ọmọ àtọkọ àtìyàwó ẹ̀yin sì tún ń jà ẹ̀ tún ń nara yín lọ́wọ́ lórí ètò tá a sì tún ń gbé tó báyìí náà iye ó mà ṣe o ẹ̀yin tó ń ṣe lọ lọ́ọ̀lọ́ àṣebẹ́ ti bímọ fúnra yín kí ló dé. tún ta tẹ́lẹ̀ tẹ̀tẹ̀ gbogbo àwọn òǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní ti tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tún ta tẹ́lẹ̀ owó alátẹ abánidá kì í bá ní débẹ̀ gbogbo àwọn jẹ́ ọmọ lọ má jẹ́ ọ pa ọ́ nígbà tó bá kú lọ́ọ̀dẹ̀ rẹ tán gbogbo wọn padà yẹra fún ọ àbó o ti gbàgbé ṣe bí ìyá ọmọlé ìjọyà ṣe bí bàbá ọmọlé ìjọ bàbá nígbà tó o bá kọ́ ọmọ kalẹ̀ tán ìyàwó tí bá ń bẹ́lẹ̀ àbí ìyàlé tí bá ń bẹ́lẹ̀ ọ wà ní mo ṣe ráwọn ọmọ yẹn kò tẹ́ mi lọ́rùn máa kọ́ àwọn ọmọ mi kí ló ń wò tẹ́lẹ̀ èsè jókòó di ẹrù ẹ. kọ́kọ́rọ́ aláti. nígbà tó ti ná gbàrà tó ti ná gbòòrò tó rí kankan sí kan ọwọ́ àrí báwọn ọmọ sí wa bí wọ́n bá ń bẹ pẹ̀lú ẹ̀ ò ní tọ́jú nǹkan ẹ̀ wá ni wọ́n fi gbá gbá wọn lórí wọ́n fi ń gún wọn lẹ́nu. létí létí tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ. létí máa ṣe kọ́kọ́. tún tàtẹ́ ni. létí máa ṣe n ọ̀dà kọ ẹnìkan ẹ ẹ ṣe gbọ́ bẹ̀rẹ̀ ṣe gbókọ tí mo dá. wọ́n tí mo fẹ́ kà lónìí pé wò bá dá wa tí n bá kọ́kọ́rọ́. a ní kí ni wọ́n jẹ́ gbà bàbá alágbájá wọn ò bí da yọ jáde kò ní fi one thousand alẹ́ láàárọ̀ kó tó jáde. ìwọ sì ní one thousand àbí one thousand ní ọkọ tiẹ̀ náà ń filẹ̀ o. létí létí. wọ́n bá ti wá mọ̀ pé one thousand lọ́kọ̀ rẹ̀ ń fi hàn ní wọ́n bí da kò ní fi one five fúlẹ̀. tẹ̀tẹ̀ onígbèkà ọmọ mẹ́rin wọ́n jẹ tàárọ̀ wọ́n jẹ sọ̀tàn wọ́n jẹ talẹ́. ẹni tí sì sọ fún ọ wípé one five ní ọkọ òun filẹ bóyá five hundred ní o yóò tún fi sí kọ́kọ́ tó jáde ní ọ̀là àbàkà ọ̀sà àbàkà ọwọ́ àtàn ọkọ tán ọwọ́ ọ̀rẹ́ òsì ni ọ̀rẹ́ kan ni yín súùtì ẹni akọ́ǹkà tó gbọ́ fẹ́ tinú ẹ̀ ṣe tẹ́lẹ̀ ẹ nìkan tọ̀ kọ́kọ́rọ́ aláta. àbí wọ́n kọ ìyàwó ìyàwó ẹ̀ ò ní pákéjì àwọn ọ̀rẹ́ wọn ń sọ pé gẹ̀ ibà ò ní ìyàwó ẹ̀ sì máa ń ṣe báyìí gan. òtún àwọn òǹdè lọ́rùn ṣàlàyé òní. màá rọ́ọ̀sì ọmọ yà káàkiri ọ̀dẹ̀ a máa ṣe bákan bákan a máa ṣe bákan bákan. kọ́kọ́rọ́ aláta. wọ́n náà wá wò the next thing ni pé kí n wẹ́ lómi ìjàre kí n gbọ́ jáde. ẹ bọ́ọ̀bà tiẹ̀ wá fẹ́ lómi kọ́kọ́ tún eléyìí ṣe ná yí síbi tó fẹ́ ibi tó fẹ́ gangan ni ó yí sí. gíní wàhálà yìí kò sẹ́ni tí ò fáyìn wàhálà yìí kò sẹ́ni tí ò fáyìn ibi tó ń kálukú fáyìn sí lọ́sọ̀tọ̀ọ̀tọ̀. tọ́ba jẹ́ pé àwọn kan fáyìn ni àwọn tẹ̀ tí ẹ rò pé wọ́n lè lọ ilé ọkọ wọ́n lè lọ́kọ tọkọ tiẹ̀ lè fẹ́ wọn. Ah. <laughs> ṣẹ̀ṣẹ̀ kókó àwòrán dídí bí oníkálukú létí ní ti. ẹ káàbọ̀ kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ní owó alátẹ tó ń tatẹ ní tẹ̀tẹ̀. sì ní tì tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ní owó alátẹ tó ń tatẹ ní tẹ̀tẹ̀ pòpò abóńdè lọ́rùn ṣàlàyé oníkálukú létí ní tì tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tatẹ ní owó alátẹ tó ń tatẹ ní tẹ̀tẹ̀ pòpò abóńdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tì tiẹ̀ lára. ẹgbẹ́ ní ta ló mọ̀nà o ta ló mọ̀nà kí lóbìnrin fẹ́ obìnrin fẹ́ tẹ̀lé ọ̀run ọkùnrin ò lè fún àti wájà gbé pọ̀ báwo lè ṣe pọ̀ ta lè ṣe kò ṣe má ní fóbìnrin tẹ̀lé ọkùnrin. Jonathan ló mọ̀nà kí ni ọkùnrin ò fẹ́ ọkùnrin ò fẹ́ fojú di ìwọ obìnrin dẹ̀ nìyẹn àtiwájọ gbé pọ̀ báwo lẹ́sìn mọ̀ta lè ṣe kò ṣe má ní fọkùnrin dẹ̀ lóbìnrin. àtúmọ̀nà ta ló mọ̀nà ẹgbọ́n ta ló mọ̀nà kí ni ọkùnrin ò fẹ́ ọkùnrin ò fẹ́ fojú di ìwọ obìnrin dẹ̀ nìyẹn tí wọ́n jọ gbé pọ̀ báwo lẹ́sìn mọ́ta lè ṣe kò ṣe má ní fọkùnrin ìtẹ́lóbìnrin. ẹ rí bóbìnrin bá kọ̀kọ̀ sílẹ̀ o bó bá kọ̀kọ̀ sílẹ̀ á ní mo gbà sí mi mo gbòmìnira gbogbo máṣúmátọ̀ o mo gbòmìnira gbogbo ń bo ló ń bà lọ bí ó tọkọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe gan. sílẹ̀ o bòmìnrin kọ̀ọ̀kan sílẹ̀ iná ni mo gbà sí mi nùgbòmìnira gbogbo máṣu máa tọ̀ o nùgbòmìnira gbogbo ń bo ló ń bà lọ bí ó sì tọmọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe gan. bọ́kùnrin bá kàyà sílẹ̀ o bó bá kà sílẹ̀ iná ni mo kọ̀ mo kọ̀ tó fẹ́ fún mi lọ́rùn pa mo kàn ṣòro tó fẹ́ ga jẹ̀mí mi lọ bí ó sì tọmọ níbẹ̀ kí mo fẹ́ fòbìnrin ṣe gan. bákùnrin bá kaya sílẹ̀ o bó bá ka sílẹ̀ má ni mo kàn ṣòro mo kàn ṣòro tó fẹ́ fún mi lọ́rùn pa mo kàn ṣòro tó fẹ́ ga jẹ̀mí mi lọ bí ó sì tọmọ níbẹ̀ kí mo fẹ́ fọkùnrin ṣe gan. ẹ wo mi ṣùgbọ́n mo fẹ́ràn ṣùgbọ́n ẹ mọ̀. Èmi kan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi. Bẹ́fẹ̀ mi nìkan ni mo ní òfin ṣùgbọ́n mi sí. Bẹ́fẹ̀ lòdì lọ́rùn ṣàlàyé oníkanukú o. Lọ́tì ni ti tiẹ̀ lára. Kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni. Owó alátẹ tòun tàtẹ ni. Tẹ̀tẹ̀ pòpò àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkanukú o ló ti ní ti tiẹ̀ lára. èrè ọlọ́run mi. ọba tó jẹ́ pé àṣẹ yìí òwú ni ó tún ti gbé wa wá lálẹ́ òní lórí ètò kọ́kọ́rọ́ alátẹ ẹ̀ lẹ́mọ̀ yìí o. pẹ̀lú aláwọ̀ orí mi kì í ọkọ mi kì í ló ti ní ti tiẹ̀ lára. tún kọ́kọ́rọ́ alátẹ ìdòwú ibrahim lórúkọ gbogbo àwọn ẹnjìníà wa tí wọ́n ti wà ní sẹpẹ́ kẹ́lẹ́bà gbádùn wa lálẹ́ òní ká tètè lọ sọ́dọ̀ àwọn àfáà àti pásítọ̀ ká tó wọnú ilé yín wá ẹ káalẹ́ o àwa tún dé àwa tá a wọlé láìkànlẹ̀kùn náà ni hmm. àwa àlejò tẹ́ ń retí láìsílẹ̀kùn fún wa tá a sì bá yín lálejò àwa wo ni àwa àlejò tá a jẹ́ kẹ́ńpì tírì ó tún máa tà àwa ni ó ní àwa àlejò tá a jẹ́ káwọn tí màá bá yàn ṣáàjì fóònù gbowó kí wọ́n máa ríṣẹ́ sí àwa wo ni àwa àlejò tá a jẹ́ bátìrì ọ̀wọ́n àwọn tó ń ta mp wọn bá ní ambassador mp oríyọmí hamzat mo kọ ìdí náà nílẹ nǹkan ga. ambassador mp three. mp three ni. àwa ni báyìí. wọ́n ń ta. wọ́n ń ta. sugar. Ah. ẹ mọ̀ ta ni. a sì ojú òpó rẹ̀ àwọn ọ̀dẹ̀ wo láti affect náà pẹ̀lú kọ́kọ́rọ́ alátẹ̀yìn bóyá ọ̀rọ̀ pásítọ̀ ni àbọ̀rọ̀ àfáà bóyá àwọn díẹ̀ díẹ̀ táwa náà máa ń já sí i tá a dọ́gbọ́n máa ń já yín tán bóyá ló ti mú àwọn àwọn àwọn àyípadà kan bá ìdílé wa ẹ jẹ́ àjọ gbé ẹ̀wò ẹ jẹ́ àjọ sọ ẹ jẹ́ àmọ́ bí tá a kù sí ẹ jẹ́ àmọ́ tó tún yẹ ká ṣe kọ́kọ́rọ́ alátẹ̀lẹ́tò iléeṣẹ́ rédíò àgídìgbò lẹ ti ń gbọ́ rédíò òjò tí òṣù ti ń rọ̀ àgbàrá òjò tó bá wọn jà tó tún gbà tá a bá bá wọn lọ. òṣùpá rédíò tí ò mọ̀ tí ò tí ò mọ ọmọta ẹnìkan nítorí ràn fọlọ́wọ́ bẹ́ẹ̀ ní ràn án fún mẹ̀kúnnù àwọn adoní sìnkì mi ní àfàìmọ́ ni kò ní mọ́ra eṣiṣi òní ma ni kó tó fọwọ́ ẹ̀kan yàn ògìdá tọkọ oyè àbí ọdí àdùnkàn àdùnkàn tẹ́wọ́ mi sí mi sì ń dùn kara wọn. kì í kúkú ṣe ṣe iléeṣẹ́ rédíò àgídìgbò àwọn akọ ọlọ́run ni. ojú mi le báyìí. ojú líle náà ni. ojú mi le báyìí ni. èmi dàdó tí ilé ọmọ kí wá bí bá kárí mọ́nú oògùn ah, ah. ní sà. bí bá jẹnu wúyẹ oògùn ní sà. omi ìtúndé. bí ọkọ mi rẹ̀rìn oògùn ní sà bí mani lójú oògùn ní sà. tó ti sá jù. a máa sọ̀rọ̀ bá mo tí ọ̀gànjọ́. èwo náà làbùrọ̀ máa mu tí lọ́gàn tó. bàbá yìí ní kú abẹ́ kaná pa lójijì. jẹ́bí bá ń ṣètò náà ògùn ní sà. ògùn ní sà. agbèrè ah! o. agbèrè hmm? o. bí bá ṣe bí bá fún wọn ládá lọ́wọ́ ògùn ní sà. ẹ jẹ́ kí àfa wọlé ẹ jẹ́ kí pásítọ̀ wọlé. ọgọ ẹ jókòó yà níwẹ̀ ẹ jókòó ẹ ti fẹ́ lọ àyè pòdúsà ọlọ́run gbogbo ayé ògo ni fún orúkọ rẹ̀. eighty eight point seven fm ẹlẹ́nu ṣoṣo CAC mountain top ìyá ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára àti sí ìrànlọ́wọ́ àwọn akọni lákòrí ti twenty twenty one. ó yẹ gbogbo aládùúwà ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa nínú pàdé àdúrà máa jẹ̀ wọ́n lọ́dọọdún yẹn ni o. lord of our father sátọjọ́ monday twenty second ni friday twenty sixth november for the hero làkórí God of our father jésù ìrànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lu àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pásítọ̀ akínpẹ̀lú rẹ́bẹ̀ wálé adéoyè prophet jésù yínká prophet sí ọláyà prophet àìsàyà owó aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olóyè mi ìlà ìjà kí tóbi ọlọ́run sọ bẹ́ẹ̀ kẹ́mi rí ó bò yẹmi david bọ́sẹ̀ sípà ẹ̀sọ́ palẹ̀mọ́ táyọ̀ ògùn bíyì ọ̀pẹ́ yẹmi madu máyọ̀wá àlì dámilọ́lá daniel torí ìbí tó yẹ olùgbàlejò ni wòlíì olúfẹ́rẹ́ òní prayer city CAC ti ń tọ̀lẹ̀ lẹ́nu fún o. ń tẹ́ lọ ojúlọ bara sọ wá ayé àmín èyí láti ọmọ gbogbo olùgbé mẹ́rin àti agbègbè rẹ̀ pátá wípé ètò àyẹ̀wò ojú náà ti ń bábọ̀ láti ọ̀sẹ̀ kan sẹ́yìn sí ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìbéèrè yín ṣùgbọ́n pípèpè rẹ̀ yóò pè ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ yìí ẹgbẹ́ onírúurú ìṣòro nípa ojú yín wá fún àyẹ̀wò àti ìtọ́jú tó péye ẹ ó gba káàdì pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà a ó aago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ ni ìtọ́jú ojú yìí ń wáyé o. ẹ máa bọ̀ ní akínlolú hospital tó wà ní àdójúkọ road safety alásẹ́múníyà ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí o oh nine one three seven three five eight four four o oh. lẹ́ẹ̀kan sí zero nine one three seven three five eight four four zero àrùn wa o àmì àti ìgbà ṣẹ́gun tẹ̀jọba àpapọ̀ láti tẹ̀síwájú olùkéde right way eye foundation ọkọ mi yóò bọ̀ tán lójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ́. bẹ́ẹ̀ ló nílùú òní fẹ́ otí. èyí ló mú kí gbogbo àgbáríjọpọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀wò nípínlẹ̀ ọ̀yọ́. central working committee for ball drilling in oyo state láti kéde fún gbogbo ẹ̀yà ara ìlú. àtúndìbàárà wa wípé àwọn àṣàwọ̀ akọ́ṣẹ́lákọ̀ọ́tì àtàwọn tí ò kọ́ rárá ti pọ̀ nílùú. tí wọ́n sì ń pera wọn akọ́ṣẹ́mọṣẹ́ ball drillers. wọ́n ti ń bà wá lórúkọ jẹ́. wọ́n sì lè dá wàhálà lẹ̀. ọlọ́mọdé àrí wàhálà lẹ̀ rírì. bídí èyí central working committee for ball drilling nípínlẹ̀ ọ̀yọ́ ń kéde wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀wò nípínlẹ̀ ọ̀yọ́ ti wà ní ìdáwọ́kọ́ náà báyìí láti yọ àwọn kàndá kúrò nínú ìrẹsì. àwa fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yà aráàlú lákòókò yìí. tẹ́ bá ti rẹ́ni tẹ́ni tó ń gbẹ́ bọ́ o tàbí tó fẹ́ gbẹ́ bọ́ o fún yín. ẹ béèrè ìwé ìdánimọ̀ tẹ́gbẹ́ fún un tàbí kẹ́ẹ̀pẹ́ àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. o oh seven o oh eight eight seven o oh three seven seven eight tàbí o eight o three five seven o four o six five. nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà a ó kéde fún yín. ó sì ṣeé kí iye owó táwọn gbẹ́ bọ́ o padà sí ti tẹ́lẹ̀. ṣùgbọ́n nítorí ìrọ̀rùn yín ni o. ẹ ṣe púpọ̀ olùkéde Central Working Committee for Bowel Drilling in Oyo State. Association of Motor I'm done for and let's go yọ kúrò. special control unit money laundry. tàbí àjọ efcc ló ṣàgbékalẹ̀ sẹ́mínà yìí o. gbogbo olùkòwò mọ́tò títà ló kàn gbọ̀ngbọ̀ngbà. látàrí ìjọ yẹ ká mọ̀. láti gbèsè lórí àwọn document tó yẹ kárí. àkógbàwé ẹ̀yìn certificate school mọ̀. kẹ́nikẹ́ni tó máa pẹ́rẹ́ ní mọ́tò gíga ní nàìjíríà. àjọ school ti fi kélòfin bí ọ̀pọ̀lọpọ̀. ẹgbẹ́ yà ń lọ lóní kí wọ́n fẹ́ alẹ́ ní orí mẹ́tọ́ ọmọ lábẹ́ òfin skúmọ̀. sẹ́mínà yìí máa wáyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ nùfẹ̀mbà yìí ti ọdún yìí. agogo kan àárọ̀ gẹ́gẹ́ la bẹ̀rẹ̀. ní ladima event center. tó wà ní kusi jẹnẹ bisi mega station. alawa kala road new garage Ìbàdàn. sẹkúrẹ́rì àlàyé pé zero zero three three eight eight one three eight four. àjọ skúmọ̀ àti àmì ìpínlẹ̀ ọ̀yọ́ ló ń kéde. up motor dealer. sìgìdì nation movie. seven fm. bó tiẹ̀ kọ̀kọ̀ rẹ̀ èmi wálé akóredé òkun sọ fún ọ pé kọ̀kọ̀kọ̀ gbọ́ kọ́kọ́rọ́ alátẹ̀tálẹ̀ òní ná látọwọ́ oríyomi amisa gbọ́ náà ó ṣeé ṣe kọ́ dẹ́rù rẹ padà yàrá. kọ́ra aláàtẹ tòun tàtẹ ni owó aláàtẹ tòun tàtẹ ni tètè gbó. pásítọ̀ ọlọ́run gbogbo ayé ọlọ́run gbogbo ayé ògo ni fún orúkọ rẹ ní tí ó jókòó sí apá ìyá afẹ́fẹ́ ẹkú gbàdúrà tó kọ́kọ́rọ́ alátẹ o. ẹ <laughs> ẹ ara ntí ọlọ́run fi tí oní sáàmù fi ròyìn ọlọ́run ni. ok ẹsẹ sáàmù kan ló sọ. ta ló ní sáàmù. dávidi wà lára àwọn tó kọ hmm. orin ni. orin ni. so àwọn tó dẹ̀ kọ pọ̀ ẹsẹ ojókòó ní apá ìyé afẹ́fẹ́ apá ìyé afẹ́fẹ́ afẹ́fẹ́ níyẹ. ó níyẹ àìrí ni ọlọ́run. àìrí ni ọlọ́run. àìrí ni. ẹsẹ lọ sàtàn nineteen verse three sọ pé ohun tí mo ṣe sí jìbìtì àti bí mo ṣe lù ọ́ ní apá ìyẹ́ ìdì tí mo sì mú wá sí ọ̀dọ̀ ara mi so bí ẹyẹ ti ń fò tí àárín ìyẹ́ rẹ̀ náà ni agbára ọlọ́run tó bẹ́ẹ̀ láti mú ọwọ́ rẹ̀ ó tó jù bẹ́ẹ̀ lọ ó tó jù bẹ́ẹ̀ lọ ti ọ̀pọ̀tọ̀ ọlọ́run yẹn ò limited ah, ni. so ẹni tí ó rìn ní apá ìyá rẹ̀ ó ń wọ èjì lẹ́sìn. ẹ jókòó lẹ sọ ní ìsinmi. Eh, ó jókòó ó lè jókòó ó lè rìn ó lè ẹ kárígò. lórúkọ jésù yóò dára fún wa. àmín. ilé wa ọ̀nà dàrú. àmín. ní alẹ́ òní a fẹ́ mú pàtàkì òyìnbó ni mo lè fi gbé tíntínní. yóò yé wa. wọ́n pè ní extended family. Hmm, báwo ni ìdílé yìí ìyàwó ni o ọkọ ni o báwo lẹ ṣe ń cope pẹ̀lú àwọn ẹbí ẹbí ẹbí ẹbí ẹbí ẹbí tó so mọ́ra wọn alásomọ́ àsomọ́ hmm. ẹlẹ́bi ọlọ́gbẹ̀rẹ̀ gẹ́dẹ́. ìyá ọkọ ìyá ọkọ bàbá ọkọ bàbá ọkọ àbúrò ọkọ àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n ọkọ àwọn ọmọ ẹ̀gbọ́n ọkọ àwọn ọmọ àbúrò ọkọ. ìyàwó àbúrò bàbá ọkọ ìyàwó ẹ̀gbọ́n bàbá ọkọ ọmọ ẹ̀gbọ́n bàbá ọkọ ọmọ àbúrò bàbá ọkọ bẹ́ẹ̀ náà nídìílé ìyàwó náà báwo lẹ ṣe ń kó pẹ̀lú yẹn. àwọn ni wọ́n kọ́kọ́ ti mara wọn kó tó di pé ẹ̀yin pàdé hmm. nínú àjọṣepọ̀ wọn ni wọ́n ti tọ́ ọ lọ léèwé ọmọ obìnrin yìí wà lẹ́gbẹ́ kọ̀ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ ọ̀dọ̀ àbúrò ìyá rẹ̀ ló gbé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ló gbé. okùn wọn tó yí kẹ́ ẹ tó fẹ́ ra yí. ayo bó gé ni àbó so pọ̀ padà. bó ṣe ń ṣe nígbà tó. bó ṣe manage. tọ́lá difficult láti manage. ibẹ̀ it takes wisdom láti manage. yes it takes wisdom because ẹlòmíì bó ṣe ń bá a bọ̀ kó tó fẹ́ yàwó lẹ́bí ọ̀fẹ́ kọ́ mọ́ bá a bọ̀ níwàá kò lè lọ bẹ́ẹ̀ àyípadà díẹ̀ yóò bá a ẹlòmíì gbogbo ọ̀rọ̀ rẹ̀ pàápàá bóyá àbúrò rẹ̀ kan ní máa sọ ọ́ fún ó tó fẹ́yàwó ṣùgbọ́n gbà tó ti fẹ́yàwó tán tí ọkùnrin ọ̀bá lo wisdom yóò di wàhálà láàrin àbúrò tí máa sọ̀rọ̀ fún yẹn àtìyàwó tó fẹ́ ẹ tẹ̀síwájú pásítọ̀. responsibility àwọn àbúrò bóyá ní first born responsibility àwọn àbúrò rẹ̀ láti lọ iléèwé láti gbá àwọn àbùkà pàpẹ́pẹ́pẹ́ ọrùn rẹ̀ ló wà ṣùgbọ́n ní ìsìn tó ti níyàwó àbí tó ti lọ́kọ ó ṣeé fẹ́ kí àti máa pèsè bí ṣe ń pèsè fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má sí mọ́. náà ìyàwó mi kò wulẹ̀ fẹ́ rí àwọn ẹbí ọkọ bẹ́ẹ̀ náà ni ọkọ mi náà fẹ́ rí àwọn ẹbí ìyàwó. mo mọ àwọn obìnrin kan tó yẹ pé ọkùnrin tó bá ti tó bá níyà bó ṣe wulẹ̀ nítorí kó máa gbé bọ̀ bó ṣe wulẹ̀ kó nífẹ̀ẹ́ wọn tó wọn à lè fẹ́ ọkùnrin tó níyà torí pé wọ́n làwọn ọ̀fẹ́ níyà kọ. àwọn náà ní ìdíyàkọ nìyẹn. wọ́n lè dìyàkọ àwọn níbi tíyàkọ ìyẹn náà wà ni tí tó fi fẹ́ ọmọ tó fi tó ń fi fọ́mọ rẹ̀ ibẹ̀ ló náà wà ńgbà náà ni. nǹkan kan náà là ń sọ. a sọ nǹkan kan náà. mo ní ọkọ tí wọn. ipò tí ìyá ọkọ tí wọn wà náà ló. nlo náà wà ni. ọ̀dà. ṣé nǹkan kan náà là ń sọ. nǹkan kan náà. so ipa wọn kò ṣeé di ọwọ́ rọ sẹ́yìn nínú hmm. ìdílé ọ̀ lè sọ pé torí pé o ti mú ọmọ lọ́dọ̀ wọn tán wọn wàá gbọ́dọ̀ wá ọmọ wọn wá àmọ́ news ni wọ́n gbọ́dọ̀ sọ́lé rẹ̀ di ilé wọn kí wọ́n wá mọ́ lọ mọ́ mò ń kà lórí ìtàkùn àgbáyé ọ̀dọ́ wa ní kọ́ ló ti ṣẹlẹ̀ o apá nìkan lórílẹ̀ nàìjíríà náà ló ti ṣẹlẹ̀ wípé ọkọ ọmọ fún ìyá ìyàwó rẹ̀ lóyún òfin lówó òfin lóyún lóyún ó ti wá bíi. Ah, ah tí a bá fẹ́ ká gbé wá padà àyà yóò yà á ti ń já yóò yà á ti ń bẹ̀rù tí a bá fẹ́ gbé wá ká gbé wá ni wọ́n mọ̀ sọ pé ọ̀sẹ̀lẹ̀ ń bì kódà kìí ṣe ọkẹ́ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta tó ti ṣẹlẹ̀ tó ti gbé wá sí sáré sílé kì í yẹ́ ti débì tá a ti fẹ́ gbé afẹ́fẹ́ kí wọ́n tó pè wá ládùúgbò wọn pé ká jọ ká mọ́ gbà afẹ́fẹ́ àwọn ọ̀sẹ̀ tó ẹ̀. ìkẹ́ ti ṣẹlẹ̀ tí ìyá ní ọmọ ni lọ sẹ́yìn òun ò lè sẹ́ ọmọ ni lọ sẹ́ torí pé kọ́mọ àwọn tó fẹ́ lọ́kọ àwọn ti jọ wà ohun ọ̀kàn fẹ́ sọ̀rọ̀ ń jọ introduction ni yes ó ti ṣẹlẹ̀ bí ìta mú wá kí náà sọ yìí àní tó dúpẹ́ tá a rí pásítọ̀ bọ́ọ̀lù sòkòtò bá rí yóò fàyà ni ìgbà abẹ́rẹ́ ò lè ran. kí ni àwọn méjèèjì wọn ti bí i wọ́n ti bímọ méjèèjì mẹ́gàdì lọ sọ ọmọ ló kọ wọ́n ta. sọmọ bíi. àìmọ̀ àìmọ̀ wọn ara ẹni ló sùúrù ìyá ìyàwó bẹ́ẹ̀ di ìyàwó tàbí di orogún fún ọkọ ọmọ rẹ̀ ọyà kọ́ máa báńdìrì rẹ̀ ó ti sọ ilé ọkọ ọmọ rẹ̀ di ilé ló ṣokùnfà irú ìwà ìdọ̀tí àti ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ náà bí ipa wọn ti dára tó nínú ìdílé náà ní ipa wọn tó léwu tó bá àbálẹ mánéèjì wọn. Hmm. jẹ́mọ̀ pé ìyá ọkọ ní ìlò léyàwó ọmọ kúrò nínú ilé ó sì gba ọ̀dẹ̀ mọ́yàwó ọmọ rẹ̀ lọ́wọ́ bí wàá pé ẹyọ náà ni òun ọmọ pásítọ̀ ẹ lè sọ nta là ń sọ mo ti mọ ọkùnrin tó ṣùgbọ́n tó yẹ pé gbogbo ìgbà tí ọkọ bá fẹ́ fowó ọbẹ̀ ẹlẹ̀ ìyá rẹ̀ ní ń fún lówó ọbẹ̀ yes ìyá sì ń lọ ọjà lọ ra nǹkan ni ìyàwó ń tí wọ́n máa tọ́ ọbẹ̀ fún ìyàwó ọmọ wọn. bẹ́ẹ̀ni nínú ilé. bẹ́ẹ̀ni níbi tí ọmọ wọn ti níyàwó ọ̀pọ̀ bẹ́ẹ̀ o. ó tún wà tí ọkọ àtìyàwó ọmọ ọjà tí ìyá ìyàwó àyà ọkọ tí ó take responsibilities ìyàwó nínú ilé. bẹ́ẹ̀ni yóò fọṣọ ọmọ rẹ̀ yóò bọ ọmọ tẹ́bẹ̀ẹ̀dì yóò bá ọmọ dáná so that kí ọmọ yẹn má bàa feel impact ìyàwó ẹ̀. ọ̀rẹ́ ń dá ìyàwó useless. yes kí lẹ́jọ́ oníyàwó fi lọ́lẹ̀. kò ní parí ẹ̀ kò ní fẹ́ kíjà yẹn parí yóò máa sáré kí wàhálà yẹn máa lọ ọ̀pọ̀lọpọ̀ ló sì máa fẹ́ kí ọmọ wọn kó bímọ tí wọ́n fẹ́ kó níyàwó. ó sí bẹ́ẹ̀lì. sọ́wọ́dì sí bẹ́ẹ̀lì. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí wọ́n wá nù pásítọ̀ ẹja wa bọ́ sọ́dọ̀ ọkùnrin náà. it takes wisdom for a man tó níyà láti fẹ́ ìyàwó láti lè cope pẹ̀lú àtìyá rẹ̀ àtìyàwó. àà ah, iṣẹ́ ńlá ni. iṣẹ́ ńlá ni. iṣẹ́ ńlá ni. èwo ló ní ọ̀dà ọ̀jáde ń bì kan ọ̀wọ́lé bì kan méjèèjì náà lọ gbọ́dọ̀ manage àìní òye gẹ́gẹ́ bí ẹ ṣe sọ́fà ni ló máa ń ba kí ìyá kí ọkùnrin ọ wá gbéyàwó rẹ̀ lé ìyá rẹ̀ lọ́wọ́ tàbí kí ọ wá gbé ìyá rẹ̀ lé ìyàwó rẹ̀ lọ́wọ́ àrí mo àrí pétérù ẹni tí ó mú ìyá ìyàwó rẹ̀ sọ́dọ̀ mo fẹ́ràn ọkùnrin yẹn púpọ̀ púpọ̀ ọ̀dọ̀ rẹ̀ ni ìyá ìyàwó rẹ̀ ń gbé ó sì mánéjì àwọn méjèèjì a rí ìyá ọkọ tó jẹ́ pé ọ̀dọ̀ ọmọ rẹ̀ ní í gbé bóyá torí ọjọ́ orí bóyá torí àwọn ìṣẹ̀lẹ̀ kan lọ́nà kan tàbí lọ́nà míì ọkùnrin yóò balance méje torí pé bí ọkọ bá ti dé níyàwó yóò kó ẹjọ́ ìyá ọkọ lérò fún ìyàwó fọ́kọ níyà náà kó ìyàwó lérò fọ́kọ òun lọ́wọ́ àgbẹ̀dọ̀ mọ bí ó ṣe balance láàrin àwọn méjèèjì. ọkùnrin tí ọlọ́run bá fẹ́ fayé dààmú tí ọlọ́run bá fẹ́ dì pẹ̀lú ẹ̀ yóò ní kí ìyá rẹ̀ ọmọ ní choice ju pé kó gbé lọ́dọ̀ rẹ̀ lọ tó sì wá jẹ́ pé ìyá àti ọkọ ìyá àti ìyàwó wọ́n wá jẹ́ ọ̀tá ara wọn irú ọkùnrin náà yóò dààmú díẹ̀. ó máa wà frustrated. yóò ní problem díẹ̀. kò tó lè bala kò tó lè fì sí yóò dàbí ẹni pé ah, máa gbé mi lé ìyá rẹ lọ́wọ́ máa gbé mi lé ìyàwó rẹ lọ́wọ́ ẹni lọ wọlé ti ìyá rẹ àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹyin bí ipa ẹbí ti dára tó tí àbárí wọn manage bí wọ́n ṣe lè tó nǹkan ṣe tó náà ni wọ́n ti lè ba nǹkan jẹ́ tó lórúkọ Jésù. ẹnìkan sọ̀rọ̀ ó ní ohun tí ó lé mi kúrò nílé ọkọ tí ó sì ba ayé òun jẹ́ di òní òun la mẹ́nubà lálẹ́ yìí. pé ìtò I am telling you pastor. Yes, sir. nínú àwọn cases tó ń wá sí kọ́kọ́rọ́ alátẹ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ó ti gbọ́ tán yóò ti gbà láti gbàyàwó ẹ̀ padà inú kí àbúrò ọkọ yarí àbíkẹ́gbẹ́ ọkọ yarí mo ti retí ìyá ọkọ tó ní òun ò bọ̀rọ̀ alẹ̀ sí i òun ó sì máa fi àbáwáyé ọkùnrin yìí òun ó fi máa rẹ́ tó bá gba obìnrin padà lẹ́yìn tá a parí ọ̀rọ̀ tẹ́ pẹ̀lú ìyá ọkùnrin kan sọ fún wa. àti rí èyí tá àwa àtọkọ àtìyàwó àti parí ẹ̀ tán ọkọ ni ó tó o mo ti gbàyàwó mi padà mo nífẹ̀ẹ́ rẹ o ṣùgbọ́n ẹ̀dẹ́kọ̀ ẹ sì dábẹ́ òkúta ibẹ̀ ni àwọn ìyá àwọn àti ẹ̀gbọ́n òun kan wà tí wọ́n bá ti gbà ọ̀tán ṣùgbọ́n tí wọ́n bá gbà wàhálà ni ó ń náà lọ lọ ó ní wọn ò gbọ́dọ̀ mọ̀ pé òun sọ pé òun ọgbà padà. ìlú ẹ̀ka ń bàbá wa ni àti ìyẹn jẹ́ ọkọ bá wa sọ̀rọ̀ ẹ dákun torí ọlọ nǹkan ìyàwó o ṣùgbọ́n bá mẹ́rin bá ti dé mú bí ẹni pé hmm, hmm. nítorí pé ò gbọ́dọ̀ ìyàwó náà ń kọ́ sẹ́rí báwo ni wọ́n náà ṣe ń mánéjì àwọn ẹbí ọkọ rẹ̀ ṣé ìwọ náà òun ṣe ṣé o kì í ṣe mọ́kàn ṣé ìwọ náà òun ṣe àdájá rímọ́dì agánrán ṣé ìwọ náà máa bọ̀ pé me and my husband ni mò ń bá bọ̀ i don't want to see anybody i don't want to see anybody ọ̀bùn làwọn èèyàn kọ́ ẹ gbàgbé bẹ́ẹ̀ ni wọ́n ti bí ibẹ̀ ló ti jáde ni you tolerate them nítorí pé bọ́ fẹ́ bọ́ ọkọ̀ ara àwọn tó pè lọ́bùn yẹn lọ́mọ rẹ you want to contribute to the family of Abu's? àwọn kankan lọ kí ọmọ rẹ hmm. bí ṣe wọnú ilé ìyàwó sì gbé fọ́tò fún fọ́tò ló sì wò wò wò wò láti ìgbà tó ti dé láti àárọ̀ títí di alẹ́ tí ọmọ tó dé kò rí omi lásán bí fún bàbá pé kí wọ́n ó mu. Hmm. ó túmọ̀ sí pé kò fẹ́ rí bàbá ọkọ bíi ti wùlì òkèrè mọ̀ pé kí lẹ wá ṣe ní túmọ̀ rẹ̀ tàbí hmm. ẹ máa wọ fọ́tò bàbá sùn wọ́n jí wọ́n sùn wọ́n jí títí tí ó máa fi dé ṣé mo gbé irú ìyàwó bẹ́ẹ̀ yẹn kò fẹ́ rẹ́ bí ọkọ ni hmm. irú àwọn ìyàwó bẹ́ẹ̀ ẹ má bínú o ẹ má bínú o bílẹ̀ wọn bá tí ì wò ẹ ti gbé budosa ti fúnra yín o torí ní ọjọ́ kan wà tí ọkùnrin yóò padà yarí mọ́ yín lọ́wọ́ tí agbára yín ò wà ní kamọ́ àwọn ẹbí kan mọ̀ rògbò bóyá abẹ́ ẹ ti lo nǹkan fún ni lórúkọ jésù yóò dára fún wa o àmín ilé wa ò ní dàrú o àmín mósè ó bá àna rẹ̀ gbé wọn sì jọjà hmm. jákọ́bù ó bá àna rẹ̀ gbé wọn sì jọjà pétérù ó mú ìyá ìyàwó rẹ̀ sọ́dọ̀ wọn sì jọjà hmm. bí àpẹẹrẹ ti wà fún àwọn ọkùnrin náà ni ó wà fún àwọn obìnrin rúùtù hmm. àti ìyá ọkọ rẹ̀ jọ gbé wọn sì jọjà níbo lẹ́ẹ̀tì rí ti yín dẹ́sọ̀ pé ẹ̀fẹ̀ báyọ̀ ọkọ gbé níbo láti rí ti ń tẹ́sọ pé ẹ̀fẹ̀ bá ìyá ìyàwó yín gbé tàbí ẹ̀ bá ìyá ọkọ àbí ìyá ìyàwó yín ṣe àbáwọn ẹbí ọkọ yín ó lòdì pátápátá sí bíbélì hmm. lórúkọ jésù yóò dára fún wa. àmín. kí ọlọ́run àlàáfíà. yóò tẹ́tọ́ sábà nílẹ̀ wa nílẹ̀ ọlọ́ yìí. níbi pásítọ̀ olúwa fọláhàn àdúgbò lọ́gbọ̀lọ́ sọ wípé God bless you. ṣé orin yẹn pẹ̀lú táyà máa lẹ̀ tẹ sùn mọ́lẹ̀. ìyá mi ìmọ̀ dáadáa. tẹ sùn mọ́lẹ̀. <laughs> ok ìtumọ̀ ẹ̀ nìyẹn o ìbámu jésù ni wọ́n. ẹnìkan ní ó ń ṣẹlẹ̀ sóhun lọ́wọ́lọ́wọ́ báyìí pé òun sì ti fẹ́ díẹ̀ ló kó wọn kẹrù jáde nílé ọkọ òun ẹ má kẹrù jáde o. àròyé gbóná kọ́ mọ́ o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin ìyàwó wípé ẹ̀yin àtọkọ yín ẹ̀ẹ́dọ̀ gbé pẹ́ẹ́ lẹ́yìn tí ìyá ìbá lọ tán yóò padà lọ ṣùgbọ́n tí wọ́n bá ti wá wọ̀ pọ́kú fẹ́ lọ tó ń bẹ lọ́n kó tètè lọ ìyá ọmọ ìyàwó ọmọ tiẹ̀ náà bẹ lọ́n kí wọn náà tètè lọ tí wọ́n bá fóògùn sọ́bẹ̀ fún kó lè kú dànù irú oògùn náà ó lè wá jẹ́ pé advance one ó ti jáde ńgbà tiẹ̀ ọ̀dà àfa. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kú ìgbádùn ètò kọ́kọ́rọ́ alátẹ gbogbo àwọn ọmọlúwàbí èèyàn wọn máa gbádùn rẹ̀ gbogbo àwọn níwà abú tí ọ̀rọ̀ yìí ń bá wí lálẹ́ yìí yóò máa bí wọn. ara pé ibo àwa lọ yìí ṣé ọmọ mi ò ní ní gba ilé bàbá àwọn lọ padà báyìí nígbà tó ń hàn wọ́n lè mọ̀ ètò tí a gbé wá ní alẹ́ yìí ó lágbára púpọ̀ déwájú ọlọ́run hmm. torí pé tó bá ti so mọ́ òbí ẹ̀tọ́ òbí ọmọ ń tóbi púpọ̀ ṣùgbọ́n àwọn òbí la bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo ọkùnrin tó bá wà nínú ilé lónìí tó gbọ́ wa tó ti wà nípò wà báyọ̀ kọ́ máa dúpẹ́ fọlọ́ bí pásítọ̀ ṣe ń sọ látàárọ̀ tí aláàjì náà ń da sí tí wọ́n ń gbà wá nímọ̀ràn ẹ rí i pé ìyá ọkọ ìyá ìyàwó ìyàwó àwọn obìnrin tí máa ń kàn jù náà nù ọwọ́n kẹ́ ẹ tó lè rí bàbá ọkọ tí ọmọ bá ìyàwó ọmọ rẹ̀ jà. obìnrin lọ́tà obìnrin. ọwọ́n kẹ́ tó lè rí bàbá ìyàwó tí ọmọ bá ọkọ ọmọ rẹ̀ jà ìyá ọkọ yìí náà là dánwò bàbá ìyá ìyàwó yìí náà ni wàhálà fìtínà ìjàngbọ̀n gbogbo owó tí ẹ̀ ń gbọ́ wa lálẹ́ yìí tí wọ́n bá wá ń béèrè pé ta ló yẹ kó ṣe sùúrù jù ní ìròrí tèmi èmi nígbàgbọ́ pé àwọn ìyá ìyàwó ìyá ọkọ nítorí pé ọmọ ni àwọn ẹni yìí jẹ́ sí wọn tí ọmọ ó sì fẹ́ẹ́ ṣèṣe ọmọ ó yẹ kó wò pé ìyàwó ọmọ àwọn tí wọ́n ń bá sorogún tí wọ́n fẹ́ máa ní lára nínú ilé yìí ṣe bí ọmọ wọn tí wọ́n bí nínú ara wọn náà ń ṣẹ̀ wọ́n tí wọ́n sì mọ bí wọ́n ṣe ń bá a lò tí wọ́n kọ́ lọ́mọ ọmọ ọ̀ràn míì tó wá dé sínú ọ̀ràn yín bóòlù ẹ̀sìn ní lè má lè jẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ipa tí wọ́n ń kó òun la sọ lóríṣiríṣi hùn ó tún wá kù síbi ipa ìmọ̀ràn àwọn Yorùbá máa pòwe pé ọmọ burúkú dùn fẹ́ àna burúkú ni ò ṣeé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín náà tí inú ilé tó ń dàrú ó wá látọ̀dọ̀ òbí ìyàwó fúnra rẹ̀ níbi ìmọ̀ràn tí ń gbà nífi ń da ilé ọkọ ọmọ rẹ̀ rú tọ́jẹ́ sí pé ìyàwó ọlọ́gbàmọ̀ràn lọ́dọ̀ òbí rẹ̀ ìmọ̀ràn kí mọ̀ràn ni wọ́n fún un anabi wa sallallahu alayhi wa sallam fatima tó di ọmọ kan tó gbẹ̀yìn rẹ̀ gbàtọ́ lọ bá anabi níjọ́ kan pé ara ni òun nílé ọkọ fún iṣẹ́ wàhálà tó ń ṣe lọ́tún lọ́sì kó bá òun bá ọkọ òun sọ̀rọ̀ kó gba ọmọ ọ̀dọ̀ fún un gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé ní ọkọ rẹ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ àtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó ipá ànábì ló tọ́jú ẹ̀ tí wọ́n tó jọ jẹ́ bí ànábì ò ní kí fatima máa lọ pé kíákíá nísìn ọkọ rẹ̀ ọgbọmọ ọ̀dọ̀ fún ọ ànábì sọ fún fatima pé ìrànlọ́wọ́ ọlọ́run ni ó béèrè fún bọ́kọ rẹ̀ bá ní agbára ọmọ ọ̀dọ̀ fúnra rẹ̀ ẹnìkan ò ní wí fún tí ì gbà á ǹjẹ́ ìwọ náà ń fún ọmọ rẹ ní ìmọ̀ràn lórí ọkọ rẹ̀ tó bá wá gba ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ bọ́yọ̀ sọ fún ọ pé bí ọkọ òun ṣe ń tọ́jú wọn mọ̀ ni sóun fún un ní mọ̀ràn sùúrù bóyá ó sọ fún ọ pé ntíyàwó òun ṣe fóun ni sóun fún un ní márùn sùúrù bá bá sọ ọ̀pọ̀lọpọ̀ ilé tó ń dàrú jù lónìí ọ̀pọ̀lọpọ̀ ń wáyé látọ̀dọ̀ àwa òbí ẹ jẹ́ kó jẹ́ sí pé ipa rere lánìí láàrin lọ́kọ-láya ẹ kó jẹ́ sí pé níbi wọn ò rí wa bóyá travel àbí nǹkan kan wọn inú wọn kan wọn mì àwa tó àwa jẹ́ sí maharam. ní islam ń pè lọ́tún lósì nídìílé ọkọ àdílé ìyàwó àwọn làwa tó jẹ́ sí pé àròmọ́ra wa nínú ẹbí tá a lẹ́tọ̀ọ́ àti fẹ́ra wa àwọn àyẹn náà tún wá jẹ́ ogun àbúrò ọkọ ìwọ náà mọ́ sí ìyàwó bọ̀dá rẹ má wò tẹ́ńbẹ́lú má wò ń wò pé ní ṣe bí ni àbúrò ọkọ rẹ ni mo jẹ́ anabi sọlọlá àrùsọlá ń wa sọ̀rọ̀ nípa ibi títí sọ pé èèyàn gbọ́dọ̀ máa wọ létọ ọkùnrin obìnrin olóbìnrin kéèyàn kàn já àwọn kan náà àwọn sábà wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé afọra airtel omowa tó bá jẹ́ obìnrin ẹ̀gbẹ́ yàn àbóbìn àbúrò yàn ń kọ́ sẹ́yìn ò lè wọlé bó ti wù yàn ànábì ní alẹ́ amúwú almout obìnrin ẹ̀gbẹ́ ẹni àbóbìn àbúrò ẹni gan òun gan ni kú téèyàn gbọ́dọ̀ sọ́ra fún tọ́jẹ́ sí pé ọ̀ tẹ̀ ní tẹ̀kútẹ̀ bó ti wù ọ́ pé ṣe bíyàwó bọ̀dá mi ni ọ wò ó níwòkú o pé ṣe bíyàwó àbúrò mi ni gbogbo ọ̀pọ̀ eléyìí náà ó ń kó ẹbí mi sí wàhálà pé ìyàwó mi àní òun mọ̀ ní fìtínà kankan kọ́dà ìyá ọkọ òun kọ́dà àbá ọkọ òun ìgbádùn làwọn ń ṣe àbúrò ọkọ òun náà làgbákò ó lè lóhùn òtètè pọnmi ó lè lóhùn òtètè dáná ní ẹni tó jẹ́ sí pé pọ́ bá ń wò gan ó wọ ojú orí rẹ̀ pé ní tí wọ́n bá ń sí nínú àwọn ọmọ ìyá rẹ̀ gan ipò wo ni irú ìyàwó bọ̀dá rẹ̀ yọ wà ní ọjọ́ orí sí ọ èyí ò wò nǹkan yẹn láti fi bá a lò pé bí wọn náà bá ti lóbìn lé ọ padà lóbìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nìyàwó kọ́ mọ̀ gbé tí ń gbé bọ̀ láti ilé wọn tí ó ti wá wò nínú àwọn àbúrò tó tẹ̀lé tí ó wá sẹ́ẹ̀tì wọn sáwọn àbúrò ọkọ rẹ̀ pé ń bá wù bọ̀dá lágbájá náà àbúrò ọkọ mi àbúrò kẹrin ni ó jẹ́ náà àwọn ọmọ ìyá mi. bọ́bá ti fi bẹ́ẹ̀ ṣe wọ́n pẹ̀lú ẹ̀ bí àbúrò rẹ. bọ́bá ti fi bẹ́ẹ̀ ṣe o. èyí sàbúrò rẹ o. yọ da lérú ni gbogbo wa ni ká mọ́lẹ́jì nǹkan yìí lọ́tún lọ́sí kò sí ní téèyàn lè fi ṣe ju sùúrù àti ìfaradà lọ ẹbí méjèèjì ní gbogbo àwa tó kàn lálẹ́ yìí ẹjẹ́ afárádá ilé àwọn tọkọtìyàwó yìí kò gbọ́dọ̀ dàrú o ọlọ́run ó bí wa ilé ẹnì kọ̀ọ̀kan wa náà ní dàrú orúkọ mi ni zakaria yunus bàbá bàbá kókó wa látẹ̀ ń tẹ̀síwájú. Hmm. àwọn mẹ́sẹ̀gì yẹn pọ̀ débi pé kí n sì dá dúró kí n fi kà á fúnra ó sì tún sá lọ ó ó ti pọ̀ gan-an. Ah, èèyàn kan ní òun sì ìyá ìyàwó níláyé ètò ni ó ní ìyá ìyàwó òun gba ìyàwó lọ́rùn ó sì tún gbọ́ ọmọ òun di sí òun ọ̀rọ̀ ọmọ àwọn ọkùnrin tóbi fún fóun. ẹnìkan ní nǹkan dáadáa lẹ̀ lálẹ́ yìí lágbára o ó ní wàhálà yẹn ṣẹlẹ̀ sóun ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn pé ogun ìyá ọkọ ológun ayérayé ni o ẹnìkan wá ní aláàjì àti ẹ̀yin kọ̀ọ̀kọ́kọ́ alátẹ̀ ó ṣàdúrà fún wa gan o. ó ní kò sí ọjọ́ kan tá a wá sórí ètò tí a kì í fi oògùn àpòrò sí ojú ọgbẹ́ àwọn olólùfẹ́ àgídìgbò. ẹnìkan ní bẹ́ẹ̀ ni àmọ́ ṣe rí ìyá ìyàwó gan wàhálà àwọn gan wàhálà àwọn gan máa pọ̀ débi pé ó ti sú mi. mami ọkọ mi lẹnu pé mọ́mì máa yọ ọkọ mi lẹnu pé fún mi lówó ní gbogbo ìgbà ẹjọ́ fún ẹjọ́ fún lówó. ni ti ti kọ́kọ́rọ́ ìyàwó ìyá sọ̀rọ̀ sí ká tó máa lọ. Ah. <laughs> ọ̀rọ̀ tó dálé ọ̀rọ̀ tó wúwo ni <laughs> sọ́ọ́rí àwọn mi òrójú ìyá sọmọ lóore tó pé bí ìyá ọkọ bá pé òun àjẹgbá yóò bá wà òun àjàwó yóò bá wà báàpọ̀ àwọn ọ̀jẹ̀ bàbá àdòwú wọn wọ̀ náà gbedele. ẹnu ẹnu ẹnu ìyẹn mi o ẹnìkan ni mo fi ara balẹ̀ dáadáa kí n tó lọ́kọ ṣùgbọ́n ìyá ọkọ sì bà ìrìn àjò mi jẹ́ ó sọ mí di ọlọ́mọ kan ṣoṣo wọn bàbá wọn ọ̀jẹ̀ bàbá àdòwú. yóò wà. ló gbèdé lẹ́yìn. Ah, yóò wà fẹ́ràn yọ ọkọ yóò wà gbógun tọkọ ẹ wà ní mọ̀ náà abẹ́nú ń ju ọkọ. Hmm. bẹ́ẹ̀ sì ni ìyá àyàwó. Hmm. ìyá àyàwó mi náà yóò mú ọkọ mẹ́ yóò máa ṣe bí ọmọ ẹ sì ni mọ̀ náà ní fi tẹ̀. Hmm. yóò wá sọmọ tiẹ̀ dolo tóbìnrin bá na ọkọ ẹ̀ ah! ẹ pé ha ah! ẹ àti ọkọ nílé kébóde hmm. kálẹ̀ kébóde ọlọ́ọ̀ni pé tí a ń yá bíyàwó ọmọ bá gbógun ti yá kọ gbogbo ayé ọmọ ò ní tú tẹ́lẹ̀. Hmm. bàbá olódìkẹ mo filẹ̀ olódìkẹ àmọ́ ọmọ gangangangangangan aládìí ara tí wọ́n wà ní jí ọjà ara yẹ tí wọ́n ajé ọjọ́ wọ̀rú tí wọ́n ní jí ọbẹ̀ gbápẹ̀ yìí kọ́ hmm. bọ́kọ ṣe ń fòrò ìyàwó bẹ́ẹ̀ ni ìyàwó ń fòrò ọkọ èmi ọmọ tí ó rí gbà ń o. Hmm. egbò sì ti di kálukú kọ́lé tiẹ̀ ìwé àkàkú àkàkú akátá tí ó ń kàká wọ́n ẹ bá gbogbo ẹ̀jẹ̀ kò sóúnjẹ àjẹpọ̀ bẹ́ẹ̀ yọ̀bá fẹ́ yàwó ẹ bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ rí ilé ńlá ní ọ̀fẹ́ sí bẹ́ẹ̀ yàwó ọba kílé ká báyìí tí ó pa ẹjọ́ tí ọba pọnmi ká ẹjọ́ tí ọba lọ́ta gbogbo ayé ọ̀dà mọ̀ nẹ́ẹ̀sì ìyàwó ní pàṣẹ fọ́kọ ọba pé àrèlé ọdún ọlọ́dún òkè ni lẹ́yìn kí òun ó relé bàbá tó sàrà lè bàbá ọkọ ṣeun ibo wọ́n ti gbọ́ ọmọ ilé làmọ́ inú agbo kò wá pé òrèlé bàbá ọkọ ọ̀dọ̀ ya àti ọ̀dọ̀ bàbá tiẹ̀ bàbá àyàwó ẹni wọ́n rèé ìgbésí ayé dojú ẹ̀ náà ni hmm. kò sójà àjẹpọ̀ ìfẹ́ ti sọnù orí yọmí hmm. ìfẹ́ ti bọ́ gbó. ẹ̀yẹ̀ kan sọ ń bì ó ní ìyá ọkọ òun pé bí ìyá òun gangan ni ó lóun ẹ̀jọ́ ìyá ọkọ òun bí ìyá òun gangan àṣẹ kí tó sọ fún yín àwọn ìyá kọ̀ọ̀kan wà tó jẹ́ pé eh, obìnrin gan ó pìrìfà àwọn ju ìyá rẹ̀ lọ tó jẹ́ pé wọ́n sọ ìyàwó ọmọ wọn wọ́n sọ ọ̀dọ̀ ọmọ àwọn míì sọ pé àwọn òbí mọ obìnrin tí ọmọ wọn bá ti wá fẹ́ ìyàwó wọ́n wàá fi irú ìyàwó yẹn wọ́n fi sọmọ wọn wọ́n wàá máa kẹ́ lójú kẹ́ mú. ìyàwó náà wá wá láti léèrè. o hmm. ti mú yakọ ẹ ní bóyá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ tí a wà láti léèrè ọba àforí dọ́là kọ́ káṣẹ́ òkè. ọmọ gbọ́dọ̀ wà yóò lóorùn bàbá hmm. sì ti di pé yọ owó ọmọ bá ń pè yọ ọkọ lólóòrùn. Hmm. Hmm, nǹkan ti bàjẹ́. ó ti bàjẹ́. ó ti bàjẹ́. kọ̀sọ̀gbọ́n tó lè dákẹ́ dàbí mọ́. mo lè dàbí mọ́ bẹ́ẹ̀ ni. àfi kọ́ má gbọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ṣe é fi wé mọ́. ṣùgbọ́n kò sí ìyá kan tí ì fẹ́ mú ìyàwó ọmọ rẹ̀ dáadáa àfihàn akọ tó jẹ́ alápámọ́ òkú ahun tọ́ra hàn yá kọ bàbá kulẹ̀ ròfọ́ bíyàwó ọmọ ẹ̀ bá dé yá ọmọ sọ abẹ́ ẹ̀ nínú. àwọn àbúrò ọkọ kan wà tí wọ́n máa bá ìyàwó ẹ̀gbọ́n wọn sorogún. ẹ̀gbọ́n bá jẹ́ pé ẹ̀gbọ́n lawọ́ hmm, hmm. tí bá ń ṣe é fún wa hmm. wọ́n ti mọ̀ pé bíyàwó bá dé yóò dínkù wọ́n wà gbógun tì í pé o kò ní jẹ́ ká gba àwọn òṣèbí tí í ṣe mọ́. Hmm. Eh, eh. so ọkùnrin tó bá ti lawọ́ jù gan kó tó di pé fẹ́yàwó ó ń bíìdì ogún lẹ̀ fún ìyàwó rẹ̀ ni. Ah, ó wá wàhálà lẹ̀ fún ìyàwó ẹ̀ hmm. ó wá lẹ̀ fọ́mọ. so kí etí èèyàn ò ní lè kọ́ntínú kó mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ téèyàn ò ní lè máa ṣe lọ. kó mọ́ bẹ̀rẹ̀ rẹ̀ o. tó bá mọ̀ wípé bí ó ṣe máa dì pẹ̀lú àwọn àbúrò rẹ̀ kó tó fẹ́yàwó kọ́ mẹ̀jẹ̀ ò dínkù tó bá fẹ́ yàwó tán kọ́ yà á mọ̀ ní nǹkan mẹ́wàá ni wọ́n mọ fún wọn tó bá fẹ́ yàwó tán kọ́ mọ fún wọn ní méje ní ìsìn sódà tó bá di mẹ́wàá nígbà náà wọ́n lè rò pé yàwó rẹ̀ ló kó fi kún un. Hmm, sáàlì dọ́gbọ̀n yìí náà nìyá ni wẹ̀ sáàlì dọ́gbọ̀n yìí ni. ọgbọ́n èwo. thank you ìtọ́kọ ti mọ̀ pé òun ó fún àbúrò tẹ́lẹ̀ kọ́ wa mọ̀ kí lójú àbúrò pé kò sí kò sí nǹkan kan kíníkan kíyàwó wa jáde pé ah, ah, dádì lágbájá wẹ̀ wà ní fún ọ lówó owó kan wà lábẹ́ mú rówó kan tẹ́ ẹ tọ́jú ẹ má dáhùn jàre àti lágbájá tó wà lọ mú òun wá tó wá fún ṣé mo pé yóò build ìyẹn ìyá àwọn àbúrò yóò mọ wò pé ìyá ìyàwó ọkọ ẹ̀gbọ́n àgbọn àwọn ló lọ́jà tán. àwí dáa kò wọ́pọ̀ láàrin èyí ọkọ̀ àfẹ́tí ọ̀bà ní ètò ẹ̀rọ àrùhàn àrùhàn tí mo lárú náà because ara wisdom tọkùnrin fi lè build ìfẹ́ láàrin ìyàwó rẹ̀ àtàbúrò rẹ̀ torí tí wọn ò bá nífẹ̀ẹ́ òun náà ní sí ni. owó nìkan kọ́ nífẹ̀ẹ́ oníyọmi hmm? owó nìkan kọ́ nífẹ̀ẹ́ ọkùnrin mi wà tó jẹ́ pé tó bá ti jàjà níyàwó gbogbo bọ́ọ̀lù àbúrò rẹ̀ ọkùnrin ṣe é ṣe tẹ́lẹ̀ yóò kàkó yóò máa lérò pé bọ́ọ̀wọ̀ bá sílé. Si àbúrò àwọn ọmọ báyàwó òun sí é kò sì sí i ọ̀rọ̀ mi ò yá. ò yé mi. ọmọ kan mi ké nígbà kò yé mi tí wàá ní tí ò yé mi yé mi ni. sọ́ọ̀mà pé ń àná kò sọ pé ìtí ọ̀dà pé. ní kò sọ pé ìtí ọ̀dà pé. I I don't understand. wọ́n pin a máa wà tí wọ́n ti mọ̀ pé léyìí àgùntàn bùjẹ. ṣé nígbà náà. nígbà náà wọ́n sì tó fẹ́ yàwó fún. wọ́n fẹ́ yàwó fún. láti fi wọ́n wà cover láti fi cover rẹ̀. àwọn àbúrò àwọn olóni bàbá ọmọ kọ̀sọ́ máa lè gbà. mọ́gàdì ọ̀yájà tẹ̀síwájú lórí ètò. àgbàdo. kọ́kọ́rọ́ aláàtẹ̀ tó ń tàtẹ́ ní owó aláàtẹ̀. 88.7 FM. I don't need it. olómìnira ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka ọjà arárọ̀mí gate lábẹ́ balẹ̀ wẹ́bì yìí raimi àti ààrẹ maruf ìṣọ̀lá ìkirè ìpè gbogbo ènìyàn síbi ayẹyẹ ìbúra fún àwọn olóyè tuntun fún ẹgbẹ́ onírin alhaji muili àdìsá olóòlà alága alhaji taiwo díẹ̀ kọ́lá òsínbàjò igbákejì ọ̀gbẹ́ni báyọ̀ ọ̀wáadé akọ̀wé ọ̀gbẹ́ni tóyèsè ọládẹ́pọ̀ akápò ọjọ́ náà ó d ní sí káràkátà ní ìsọ nínú ọjà gate ní ọjọ́ náà. kódà akínúbadé ni ó gbogbo ènìyàn lálejò àwọn àlejò pàtàkì ni bàbá ìpínlẹ̀ ọ̀yọ́ alhaji yk abbas àti olóyè alhaji mutiu ọ̀làdẹ̀jọ́ onímọ̀lù pásítà sàràfà dín abiodun ali ní bàbá ọjọ́ náà chief mrs israel tamẹ́rẹ́gùn ìyálọ́jà alẹ́ ìbàdàn nìyá kálẹ̀ ọjọ́ thursday twenty oṣù táwa yín ní outside there. I'm here to represent Nullabite Systems Limited, located at number